àwùdà. orúkọ mi Olúwaṣeun Olúyọ̀lé bọ gbogbo yẹn máa pè mí ní Sean Damte ìwọ gan pè mí ní Sean Damte a ti ń ṣe um, orin azin a ti ń ṣe orin ó ti pẹ́ gan a ti pẹ́ a ti pẹ́ a ti pẹ́ dàtí máa ń lọ sọ́jà lọ kọrin first time máa kọrin was about nineteen. 19 ninety nine arúgbó arúgbó ni bọ́ọ̀yì o àti pé og ni wa. èdè méjì ni mo lè sọ mo lè sọ yorùbá mo lè sọ èdè gẹ̀ẹ́sì english ló pè é african lady ni ọmọ obìnrin ọmọge tó dùn ó ti yé yín náà african lady ni ẹ. kí ló dé táyà. ọ̀dọ́ ẹ̀rẹ́. gbóyún máa ń kọ ó jẹ́ fún ọkùnrin àti obìnrin nítorí pé kí ni ṣé rí um, obìnrin ló dá wa sáyé a lè tanra wa a ní láti yin àwọn obìnrin yẹn so asọkùnrin gan orin tí mò ń kọ orin bá fi yin obìnrin because bí wọ́n ṣe mọ̀ bí wọ́n ṣe mọ̀ àwọn lọ jẹ́ ká wà níta wà lémi so and àwọn òyìnbó sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní behind every successful man is a woman. Oh no, like the way she rockin' her body o, oh, her body o. Oh bébí fẹ́ pa mí òbí bèbè dé o nítorí bèbè o. so nínú um, orin kíkọ mo ní àwọn èèyàn tí ó máa ń tajọ máa ń ṣiṣẹ́ pọ̀ tàbá make sure pé orin yẹn wà put together properly as in pé ó tò lórí ra wọn so um, àwọn èèyàn àwọn èèyàn pàtàkì rẹ̀ ni wọ́n lọ́dọ̀ tèmi because láìsí wọn iṣẹ́ orin yẹn lè ó lè ní kọ́lọ́fín mo mọ̀ bí àyè bá yẹn rà ó yẹ kó yé gan so ó lè ní kọ́nàkọ́nà àwọn èèyàn bíi Jermaine Jewson Joey Banks wọ́n bẹ́ẹ̀ so àjọ máa ń fìmọ̀ ṣọ̀kan láti ẹ̀ṣọ́ òpin yẹn dùn gan. sweet maria ria ria what's the number let me call ya thing you dey do ekegun ma do be like say you dey do juju o. dream project máa jẹ́ kí ó máa jẹ́ orin tí èmi àti. Um, Tupac tàjọ máa ṣe pọ̀ àwọn èèyàn míì ní sí Tupac ti kú but ibi tèmi wà kò tí kú ẹ̀yẹ̀ lẹ́wà mọ̀. lọ́jọ́ iwájú máa fẹ́ ṣe àwọn iṣẹ́ orin pọ̀ pẹ̀lú àwọn àwọn olórin tí mo tí mo nígbàgbọ́ pé ìwà wọn ìṣeré wọn orin wọn àti bí wọ́n ṣe máa ń gbéra wọn ó ó blend mọ́ ti tèmi mo lè ti ṣe lot of projects pẹ̀lú àwọn èèyàn bíi wandeko lọ́lá dips mr real yq race àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn. sweet maria ria ria what's your number let me call ya. thing you dey do ekegun máa do be like say you dey do juju o. Oh, iṣẹ́ orin fèmí um, ó dàbí kéèyàn máa rìnrìn àjò ni ìrìn àjò tí ò ní òpin hmm ó kàn wá máa rìn rìn rìn iṣẹ́ orin there is no point tí máa fi pé mo ti n bá gba grammy mẹ́wàá mo gba mẹ́wàá sí n bá gba grammy hundred mo gba two hundred n bá gba ọgbọ àwọn tó wà nàìjíríà lọ́dún mo fẹ́ gba lọ́dún tó ń bọ̀ mo fẹ́ gba lọ́dún tí bá tún kú gan kọ́ fún mi láwọ̀ pé mi ò ṣe ó yẹ ẹ̀ràn sọ nìyẹn. àdúrà gbé mi sókè lókè lókè. àkókò téèyàn lò pẹ̀lú ará àtẹ̀bí family time ó ní ó important gan nítorí àwọn àkókò yẹn ló máa ń jẹ́ kí àwa mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ wa pàánà dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn ó sì máa ń jẹ́ àkókò tí wọ́n gbọ́dọ̀ máa lò dáadáa nítorí pé kí ni ìgbà ẹni ni àwọn èèyàn tó yẹ pé a lè jẹ́ ẹni tá a fẹ́ jẹ́ láì máa ronú so family time ó ṣà ó ṣe pàtàkì gan nítorí òun ló máa ń jẹ́ kí wọ́n ní ehm, iṣẹ́ ilé la máa ń gbé dé tà yìí lọ so a ní láti máa lo time pẹ̀lú àwọn ará àwọn ẹbí tó súnmọ́ wa táwọn ọ̀rẹ́ súnmọ́ nítorí ìfẹ́ ó lè gbé wa over the top. show me the way lord o enemy no go block my way lord o enemy no fit call my name lord o oh. olúwa ṣan dáńtẹ́bla jesus o. Oh. African lady beautiful lady dance for me o oh baby. Africa lady gbẹ́sẹ̀ kan ni o. àwùdà Sean Dampe ló wà níbàyẹn ẹ máa wo Orísun.